sáwàlá rasulillah tí a kàn fi ti kan lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ọdún ni alkaulu mufid ala kitabu tawhid tí a sáwà muhammad bin sari al-uthaymin ní sọ́la tí a bàbá wa muhammad bin abdul wahabi nípa ìmọ́lọ́n lọ́kàn ọlọ́nkọ́ bá a sàkọ́ alẹ́sàn rí bí a ti máa sọ́la yìí fún wọn tá a máa ti tòhídì òun náà ni pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti dúró dé gbogbo nǹkan yóò pọ̀ dà christ láàyè gbogbo nǹkan yóò pọ̀ láàyè ni ọlọ́mọdé tòhídì ìtẹ̀rí ìwọ láàyè ọlọ́ọ̀bà ọlọ́ Al-Qur'an Al-Karim ẹ̀kọ́ ẹ̀rẹ́ kìí dábẹ̀rẹ̀ lọ láàrin àbí asábìá síbẹ̀ ni ìkúládé bẹ̀rẹ̀ ni asábìá àbíká àpárá kìíní ẹlẹ́kìíní ẹlẹ́kìíní ẹlẹ́kìíní náà ni àdínàdínà ń bí wáyé bí a sì gbogbo àwọn ẹlẹ́bí náà bá ìsìnkánná gbogbo wọn sì bá tá ìsíyàtọ̀ nípa ìsàwọn ẹlẹ́bí ọlọ́wà gbogbo wọn àtọ̀wé ìdí wọn pèsè sí the college sọ pé àwọn ṣẹ̀ríà àwọn ìkó ìbáàdà wọn lè yàtọ̀ bí irun bí àwẹ̀ wọn mẹ́yẹ̀ pàtó tó ń gbé sínú ní tawhid ìmọ̀lọ́dọ̀kan لقد بعثنا في كل أمة في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت لما نفس الجموع أفاني السابعة عليك بإليه تكون بسعي وقوة تركوا لقلوك سنوه بل أما فامينا تمان هيك أو تغرسنا فأنا بسألك الكبيرة بسألك الكبيرة ibadatul la na أن عبادة الله لا تافت إلا بكفر التاغوت ليرسلوا وبا لا يكون يكفر التاغوت ليرسلوا وبا wọnú ọjọ́ ọba àmọ́ ọkọ̀ kẹ́sì míì náà tún bẹ̀ tó lè mú ìwà ìjẹ́ náà kálukú lẹ́fà ìdarí ọmọ ìlà àgbáre gbọ́ ara hùn pé ọlọ́run tọ́lọ́mọ̀ tí ń sin ohun kankan ó rí ọ̀rẹ́ mìíràn mú ní gbèsè àgbèsè mi ó rí ẹyin àti bẹ́ẹ̀ bí lọ ọmọ ìrìn àgbàlẹ̀ èèyàn lè jẹ́ ní sinú ọgbà tí ọgbọ̀n yẹn pé lápẹ̀júwe ìyẹn mẹ́gbẹ̀ àgbàdo ọwá níbi táwọn koríko wà ọba ń bú gbẹgbẹgbẹ wọn ọwá ń gbìn àgbà síbẹ̀ ìyá ìgbó àwọn tó wà mẹ́rin kú ọdún yóò bọ̀ sáré nǹkan jáde bẹ́ẹ̀ yẹn bá sinú ọba tó wà burúkú tòmí tún bí díẹ̀ lè gbà sinú ọba rẹ̀ fún Islam ìdáni ìrẹ́bìnrin ìfẹ́ ọba rẹ̀ gẹ̀ òwúlò ó di wa ìṣẹ́ ọgbà bí kò sí nǹkan míì tí ń jẹ́ sí islam nìkan ìròyìn àtàbí a nígbà tá ní ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀dẹ̀ alimọ́sàkùn kàbíra mọ́sàkùn kàbíra ni àna ìbáraẹ̀kùn láàyè pé jìkì fún ọlọ́wọ́ bá máa tá a fúnú ìgbà bí kókèrè bí tààgùt òun náà ní kíkìlì jẹ́ ìtú sílẹ̀ àníyàn yà kìtìkì bí tààgùt lọ́sùn ìmáà náà kọ́ọ̀lù فمن يكفر بتاغوته يكفر بالتاغوت ويؤمن بالله أبدي وجهه يكفر بالتاغوت أبدي وقد بريد قوله تعالى واجتنبوا تاغوت هنا يريد أن واجتنبوا بالتاغوت من قبل الله ولم يكفر بتواغيت تاغوت ومن يكفر ومن يعبد تاغوت أنا ومن كبيرا من ومن إلى عادي ولم يكفر بتاغوت لا كفر بتاغوت وليس بمواهد من توحيد بلا لك ولهذا قال معلم رحمه الله هذه المسألة كبيرة في لفعتي قال محمد بن عبد الوهاب قال مسألة تجدني لأن كثير من المسلمين جهلها ومسلمين لا يمكن wọ́n lè bí àwọn politicians bá ìgbà wọn lọ sí wọ́n yìí lọ́dọ̀lẹ̀ zamani èyí fi zamani lẹ́fù ti ṣe mọ́ ìgbàlùwà fi zamani na al'an àti zamani ti wà yìí náà ní tẹ́lẹ̀ ni ìṣẹ̀lẹ̀ láyé sí Muhammad bin Abdul Wahab ní two hundred and twenty years wà ní náà Isaac Rabbi Isaac Rabbi no. You are Christian from the Eastern West region. I am Muslim from the Western from the North. Let's know our deficits so that we understand ourselves and be the United Nations. Odiwa, ọmọ akẹ́kọ̀ọ́ mu dín okun ọ̀lẹ́ ẹ̀dẹ́ yìí. Ṣé ìgbà tí ìgbà rẹ̀ bọ̀ sí ọ̀nà àti ìgbà yẹn? Ṣé mú yẹ dáa tí ìbèrè dáa ìbèrè dáa ìkókò ní agbára? agbára máa tó dé lórí tíìmù kan náà ìwọ bí tí wúwo rẹ wá àti ẹran àgbo rẹ tí ìgbà àgbàlá fi mi wá àtàrà ewúrẹ́ mi tí wọ́n gbé ápù rẹ wá àti ẹran lẹ́dẹ̀ rẹ tí wọ́n gbé ìtìjú ìjẹ wá àti ẹran ajá rẹ wá àgbo tó tíìmù kó máa jẹ kó máa di wúwo rẹ ẹran ewúrẹ́ rẹ kí máa jẹ àmàlà fi gbé ewúrẹ́ mi ìgbà máa jẹ lẹ́dẹ̀ rẹ wá máa jẹ lójú ajẹ́kọ̀ọ́ ìpá púpọ̀ kọ̀kọ́ náà ọ̀ọ́ ìdààmú bẹ́ẹ̀ lọ́rọ̀ nàìjíríà wọ́n náà sọ̀tún dín lápùn dín ní kóm wọ́n yẹ dín àmá yẹ̀dá ayẹyẹ bí dá sí ìgbà lọ ẹ̀sì kéwì á wọ́n ti kéwì á sí ọmọ tí kò ní ọ ní wa ìgbà àlàyé àfàlà ìgbà kan lọ́kọ̀ pọ̀lọpọ̀ nígbà mùsùlùmí gbogbo yìí كثير من كثير من المسلمين يعني كثير من المسلمين جعلها يعني ثلاث كوزي شوز مهم بالابواب وكلام من الكلام في زمننا الان في زمن بيننا يعني لا يجوز اتلاف الشرك او كفر ولعن على من فعل شيئا من ذلك ما لا يجوز كبار قدامه اطلاق الشيطان يعني والصبا او الكفر بالتكفير او لعنة بألا ناري لمن سأل شيئا من ذلك التنويلي من الحكم بالذلك في في شعابه وغيرها له اسباب وله موانع اذا قلت اليه قل لهم سأل في الفجر قل لهم قد يقع فانا اقول لمن اكثر ربا تجوي نفسه وعن سكن بنجي ربا ṣíṣe bank gbígbé ìgbà àbígbé káàkiri láti ká alànà rẹ̀ lálàlà balkoni alànà rẹ̀ ẹ̀yọ́ pẹ̀lú yóò ti gbá ní ẹ̀yẹ́ mìíràn ó mi nìkan lórí gbọ́n alẹ́ torí alẹ́ rí ní gbogbo wa lọ́wọ́ láti sọ pé a sọ bá náà lé lórí àkọsíṣe ọjọ́ àrùn láti ju àìmọ̀kan láti ju ẹ̀ ọ̀ṣùgbọ̀n àti ọdúnmọ̀ bá mújúmọ̀ wà nígbà àti kó nílé ìwọ̀n ìrà zalik ọdún yíwa ma a ṣe fara zalik àtàwọn àti kó jùlọ ìlọ kó jùlọ ìlọ wà àtúgbà wà kọ́dá shirk bẹ́ẹ̀ ni rí kíẹ̀kẹ́ ní ọ̀ṣì bọ́ lánà tó kó alamẹ́n tààlà ìfòròjì tó máa ẹ̀yìn tó dé ìjọba wọn àfa àwọn wọn sì wọlé náà bí sàmà gbogbo wọn tó gbogbo gbà wọn tó máa hùwà pẹ̀lú àwọn yẹn gbogbo àwọn yẹn láwọn yẹn àwọn àfa àtúntò wọn ni wọn sọ wọn nù ìjọba yìí wọn tó jẹ́ ọ̀sùn wà nínú òjì náà ó di ọ̀rọ̀ yẹn lápá àti pàmì báyìí ó tún máa pè ní ọ̀sùn ìjọba ilé ìgbẹ́ ṣe sùúrù lẹ́yìn ti súnmọ́ ìtìlú àdìsùn ọ̀rẹ́ àìsí tó lọ òun jẹ́ ní ìkùkẹ́ ó ọ̀pọ̀ àlà zikiri nǹkan bá ti àlà nù àwọn tí ìgbà àlà zikiri nìyẹn gbogbo ni ìṣẹ́ bá ẹ̀ ń gba àwọn tí wọ́n mú ìdílé wọn ní àtúntà ni wọ́n mú ẹ̀sìn ní kókó náà wọ́n bẹ̀rẹ̀ dalek ọlọ́m àwọn ọlọ́m ọlọ́ Al-Qur'an Al-Karim ó ní kí wà tó bá ń kó bẹ́ẹ̀ mọ̀ sáà Ramadan ìdánwò èkìtàbẹ̀ni ní àwọn tó bá gbàwé ẹ̀rọ ọ̀dàn pẹ̀lú iman àti ìdílẹ̀tì nínú orílẹ̀ ọ̀gbà ìfúrọ̀lá ó máa ti tẹ́jú mọ́mí ìlú jíde ọlọ́run fún ẹ̀sìn ṣẹ̀dẹ̀ wọ̀lá tí ń la náà fún mi ha na ṣáfin mu ayẹ̀ ni ọ̀gá ń zafi ṣáì ní lọ́nà sẹ́f إن الحكم مطلق على أوصاف لا يتبقوا على أوصاف إلا شروط الانتفاء وانتفاء موانيه gbogbo àwọn ìròyìn wọ̀nyí àtúmọ̀ṣẹ́ yẹn ni ibi tí wọ́n fún ẹnìkìnnì nígbà ọkùnmọ̀ tí ajọ́ wọ̀nyí mo alàkó ala ausaf àtúmọ̀ wọn ṣẹ́ ni gbogbo ti báyìí tó bá ti báyìí tó ti báyìí bá alẹ́ ń tẹ́bí kọ́lá aṣọ àti gbogbo pé lágbọ́já báyìí lágbọ́já báyìí lágbọ́já báyìí إلا بالتحقق الثبوت أحتاج باني أمدد بكلاب على لكو انتفاق أم سلي انتفاق موانيه أحتاج انتفاق يكريم فإذا رأينا شخصا قال لك لازم تحرزوا في تلفون مثلون في تيتي جوانا عليا نسبة مثلون في تيتي جوانا وينبع ọ̀nàkúrò lánàkú lọ́wọ́ lánàkúrò ẹ̀sẹ̀ fún àgbẹ̀wà bàbá ní dá ara ọ̀ àníṣẹ́pẹ̀ fún ìgbà ìlà òbèrè òbígbà àní ń fi kọ́ọ̀lì ìjọba àrùn pé bá náà ń bá omi ta gbàrún ní pípé àti tẹkùn màláìn ẹ páyà àwọn ààyè tẹkùn máa ṣẹ́pẹ̀ fún yàn lórí ẹ̀ àwọn àbí káyè kí ló wà ní ti gbìyànjú dáwọ́ gbà wá ẹni tí báyà gbèsè gbọ́ náà àyíká wọn ti lànà rẹ̀ ni bí a bí ti fi ìdíkọ̀ yẹn mu àyíká wọn ti lànà olórí gbúdọ̀ yà kìí ṣàyẹ̀ olórí gbúdọ̀ yà sọ́jọ́ náà yẹ àyíká ẹ̀bọ ẹ̀bí àgídá wọn yẹn ti ná ìdíkọ̀ òbí kí ẹ̀ lè gbé bẹ́ẹ̀ màlá ìní ìgbà yẹn ìgbà yẹn ti wọn lànà rẹ̀ àgbàlagbà tí a rí ìgbàlá pẹ̀lú pé àwọn ìlànà rẹ̀ ti wà nítorí kí ni nítorí àmà ti sùn débẹ̀ ìdáná tó àwọn fífà òun yẹlẹ àdúrà áàbì sáà عاصل لهم يقول ويكرهونه ويقبضونه ويرونه مثلا بأب مؤدب للمسلمين هل كان ليه تكوان اكوتا مسلمين كا مسلمين يقولوا ما يعجب بها يوهيب فهذا سبب آخر عليه الأسر فدعاء القبر مشرك أجمع الله بسعرين بسعرين كيف يسعرين كيف يسعرين anu anu kare afanu shirkun lakin la yumkin an naqula li shakhsin mu'ayyan fa'alahu hadha mushrikun amma yanzu sai a san dan su biya labba alamu da wasu boni aka tsara rubu qiyam al-hudud alai ya su kuma ka iya kuma maliki ku sai tsawa idan da idan da fu sai lolo sai da ga da fu wa nínú ní bíi àwọn báwọn pa abẹ́rẹ́ náà kí wọ́n ti dáàbò náà ọ̀nà mílíọ̀nù olókùnrin ìlú ìlú ìkùsí ọ̀nà àkúrú yìí ká nítorí kàkúrú yẹn ká ní mẹ́fà pọ̀ sí ìgbà ní ìpọ̀tù lórí ẹ̀ ń bẹ̀rẹ̀ bí wọ́n ti sọ́jọ́ àti fọ́ rárá láti mú ṣírk láti mú ṣùgbọ́ ìfàdínlára ọ̀ ìfàdínlára lórí ẹ̀yìn nítorí máa ń máa ń kọ́ sáré kó gbẹ́jọ́ bí kọ́ ní ẹ̀rọ gbẹ̀gbẹ́ ó kú sọ́ra mélòó ẹ̀ẹ́n òbí rùsọ́ ló ń wá ní ìdàmíjà náà rà ayé mẹ́ta fún wa níbi tí ọ̀tún níbi tí dá mẹ́jọ jẹ́ ṣe tí ẹ bí hàn níbi ẹ̀rọ gbẹ̀gbẹ́ bẹ̀ tó súnmọ́ ni ìṣẹ́gbẹ́ ẹ̀rọ gbẹ̀gbẹ́ bẹ̀ tó kí ni bí àná alẹ́ ìgbà gbẹ̀gbẹ́ tó kí ni ṣíkì lórí wa náà mo dín ìmúlò mẹ́fà fún wa ìwé ní súnà kéèyàn lọ bẹ̀rẹ̀ gíga láti gbà fún àwọn òkú súnà ni kéèyàn lọ bẹ̀rẹ̀ gíga láti lọ lè sí wà ní fúnra rẹ̀ ká ọ̀pọ̀lọpọ̀ wọn abúlé náà mọ́lẹ̀ bẹ̀rẹ̀ súnà ìfúnnáàbù kéèyàn lọ bẹ̀rẹ̀ sí wà ní fúnra rẹ̀ àwọn ìtàn wọn dùn wọn lẹ́nu bẹ̀rẹ̀ ìgbàlú ọ̀hún tó wà ní ìdòwò jù mí lọ láti fi kúkúrú àlùbí ilà tàwàdúà ni òkùnkà ti àìsíkọ́ mi wọ máa rìn kẹ̀lẹ́kẹ̀ àìgbé àwọn tó wà lábẹ́ ẹ̀lẹ̀ yẹn wọ́n bí àjùfẹ́ lọ fún owó ni wọ́n lówó jù ẹ lọ wọ́n ti mọ̀ ni wọ́n ní mẹ́jọ ẹ lọ lẹ́kọ̀ọ́ tó lágbára wọn lágbára jù ẹ lọ wọ́n wà lábẹ́ ẹ̀lẹ́ wọ́n lọ́gbà bẹ̀lẹ̀ kí ẹ̀ tó bá àti fúra rẹ̀ kánú rẹ̀ nu ẹni wọn lè bẹ òkú yẹn kó sọ lóhùn ìyá mi wọn sùn bá wọn ìyá ọkọ òkú yẹn mọ èso náà eléyìí ọgbọ́n ni ṣírìkì ṣírìkì ó di yé wa ọdún tó kọ́. kuma fọlá òkú yẹn tọrọ eléyìí bí àná kí yẹn lọ gan kọ bẹ́ẹ̀ òkú yẹn kó kanú àmọ́ ń kọ́ lọ́n wọlá òkú yìí sànú mi wọlá séwù báyìí mi wọlá wòlíì bẹ́ẹ̀ sànú mi eléyìí bí bí àná lọ́nà tó ti fi nìyẹn tó ara ní wọ́n ṣe ẹgbẹ́ àti di bàrẹ̀ dáhùn ó ti mú ṣe àtọ́wọ́ ẹ̀jẹ̀ àti náà ìgbàlódé tó òkú yìí ní kejì ẹ̀ àbí ìgbàlódé ìsì tàwáfù òkú yìí ìsì tàwáfù òkú yìí àbí ìgbàlódé ìfọwọ́ òkú yẹn sọ̀rọ̀ ni ilé ìdí ààrẹ ó di yé wa ìgbàlódé ìsì tàwáfù yẹn ilé ìsúnjẹ ni ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ ọlọ́ba kò sànù wa máa bẹ ìpín ẹbọ ni láti láyé tí a ń kọ́ lè ṣe láti ayé ní pààrà o láti máa ń rí ìpínlẹ̀ bí ìjọba ń a ṣe ni máa gba mọ́sù tí ara gbé ọlọ́sìn ni máa rí kìkì ẹmọ ẹkọ bí sálẹ̀ máa rí kìkì ẹmọ ẹkọ bá lórí pé lóòótọ́ arákùnrin òkú yẹn nílẹ̀ lóòótọ́ arákùnrin àti ìṣúná àpẹẹkẹ́ máa bẹ òkú نعم أو نقول هذا مشرك باعتبار الظاهر الحالي لا إنه إنتلين شيء إشارة سبحانه إنه إنتلين شيء والله تعالى عالم ìgbàsọ̀rọ̀ yìí wọ́lọ́wọ́ wọ́n sọ lọ́sẹ̀ bọ́lọ́wọ́ lọ́fà ní ẹ̀sẹ̀kẹ̀ ní káàfẹ̀ àti bá kẹ́kọ̀ọ́ ó jù lórí ẹ̀ ọgbọ́n ìrẹsì mọ̀wọ́lá ọlọ́wọ́ bá kọ́ wá fẹ́ ara ẹ̀ lọ ṣíkìlá tí ó yáwọn ètò báyìí máa lò ní pé yoni yoni wannan kafirci ne wannan kafirci ne kun da kuma wannan kafiri ne wannan kafirci ba kafiri ne a wani abin da yi din kafirci ne kuma sai ya iwa kafiri ne oye iwa kafiri ne kuma abuja kafiri ne bẹ́ẹ̀ mọ̀ bí hujja mú sọ pé àwọn tó bá kọ àwọn ìyàwó wọn lẹ̀ mo ní nǹkan mẹ́rin ìyẹn lè ṣe kí ìdìbò sí ìyẹn kọ́ ìdìbò ẹ̀kọ́ gan bẹnu mẹ́rin yẹn ó ní excuse aláàkọ́ ṣe ọgbà náà yéèyàn ọdún bá náà yéèyàn ní ọkọ̀ ọ̀dẹ̀ kúmọ̀ bá tiẹ̀ lọ kúmọ̀ kú báyìí ẹ̀rọ islam ní gbogbo obìnrin wá gbé yẹ lé ìgbọ̀kọ̀ wá gbé yẹ lọ lé ìyàwó ẹ̀ lọ́wọ́ lọ́nà lánàá rẹ̀ aláàkọ́ kíkẹ́ ayára pé wọn ò fi ìpàdà mọ́ àbọ̀wọn ò kẹ́rù gẹ́gẹ́ bí olóyè ẹ̀jú ìlú ìṣẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta obìnrin náà fojú wọlé káàkiri ẹlẹ́ẹ̀kẹrin afọ́n náà fojú wọlé káàkiri máa lé ní ìlú ẹ̀sìn kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó fi kọ́ wọn ní pé ájù á fi lọ sí ìdá fi yé iná ara ọ̀ ń tọ́jú ájù kì í ájù ni o bóyá àwọn tọ́nà olùgbé náà kí wọ́n pera wọn àfà wọ́n sì fi yí láti lọ pé ájù ájù ọmọ ni ájù kìnnìkan ni ájù kìnnìkan ni ájù kọkànlélẹ́sẹ̀ tí wàá ká mọ̀ ojú àgbẹ̀rẹ̀ tí wàá fi yí kí wọ́n á gbà náà kọ́ bí kábà ti dènà ilé ìkòsí tí wújà kan fẹ́ fún un ó ti fún un ó lè ṣe ìgbìyànjú ọ̀nà tó àmọ́ ti à ń lọ sí lóògùn wọ̀nyí à ń lọ lé aláàfáà wọ̀nyí ẹ̀ fún wọn ẹ̀ sí ibi pé àwọn tí wọ́n lọ lé báyìí náà àfáà wọn ti dá wọn wọ́n ta kọ́tù náà fáà ni wọ́n mọ̀ pé ó sà ni wọ́n sínú inú ilé wọn ó ní ọ̀pọ̀ àwọn ní àárí wọ́n ní mọ̀ ń gbọ́ nínú láti ìpínlẹ̀ ń pè ẹ̀kọ́ ọjọ́ ni wípé oníkíyì kan ní fáti àwọn fún mi àbí ifá àbí kíkọ́ pé ìfẹ́ ọ̀lọ́ fún mi ó ní fáánù kan ní pátíà àtàní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni Kabiru kọ́ ó ní alẹ́ àti ayé bá tó bá lórí àwọn ìgbà àti márùwà ó di eyín ẹni tó ń fóònù nígbà wọn sọ pé ìdíjẹ́ wú yẹn ń sàwọn yẹn nínú náà rà balẹ̀ ó di ayé ayé lọ́dún wọn bí ọmọ balẹ̀ náà kó ara kékeré wọn gbé kékeré sọ̀rọ̀ ọmọ ní tó láwọn ti kọ́ ọmọ olórí ibú ni wọ́n gàgà أنا أتجنب فأقول أحد تابوت عمل كل ما يقول من دون الله بدون تابوت من تابوت يعني عام ذلك كل ما يقول من دون الله ودي هنا تابوت التابوت عام لكل ما عبد من دون الله وكل ما عبد من دون الله هو التابوت gbogbo ẹni tó bá ti سبحانه وتعالى من ما عبد من دون الله فهو تعبد وقد عرف هو ابن القيم رحمه الله أعطاه ابن القيم في التعريف ذلك لأنه كل من تجاوز به العبد أده من معبود أو مطبوع أو مطاع والمعبود بالسلم والمتبوع كعالم ومطاع كأمير. ابن كيما يقول لأنه بأنه قبل ما تزوج به عبد الحد الوقت يجمع على كان يقول لنا يجمع على ولا تجمع على دوريا وسكي كلاب أنيوا من معبود يوم نجد هو مطبوع أبي وانتهي أو مطاع من بنت لا شيري معبود كنا نقول هنا نبي نبيوسع أقول له مطبوع من بنت لا شيري العالم من بيد آفاع بيد وينا هم تجيبها وينيسي ومطابق العميرة كنتم أتجدي يديروا nígbàtẹ́ lápàtẹ́ láwọn èèyàn náà ní ìdádọ́ mú tẹ̀lé ọlọ́run kúrò àwọn àbí aburú ní ta àgóòsù àwọn afẹ́ àmì nìyàrá ọ̀ ìṣàkúnnù mọ́ ó bí dá ta àgóòsù gbogbo tó fẹ́ fún ọ̀nà ta àgóòsù a ní tàbí èyí sá ní ta àgóòsù alẹ́ ìṣọ̀rọ̀ sáà ní ìṣùpá yóò kọ́ ni nípa ìjọba wọn pé kúlùmọ̀ obìnrin àgbẹ̀rẹ̀ láìwọ̀ owó rọ́ọ̀bìn láti tààbùd ìṣùkùnjẹ wọ̀ húwá rọ́ọ̀bìn kúlùmọ̀ obìnrin min dúni láì húwá rọ́ọ̀bìn gbogbo ìṣùkùnjẹ ọlọ́wà tó ń kó fara mọ́ àlejò ìṣùkùnjẹ kó ti fún ó ti wà kó àgbẹ̀rẹ̀ obìnrin min lára o àfikún ẹgbẹ́ wọ̀ húwá rọ́ọ̀bìn kí n tẹ̀lé bá yọnu sí ẹlòmíràn ń kọ́ lórí ìṣùkùnjẹ fún un قضي الله تعالى عالم نعم التاسعة ألا كسابي إلا من شان الثلاث آيات محكمات بسبع أنعام أما الأمر أما آية بها تحوى من سبع أنعام كما سبع كما تحوى محكمات التي ليس فيها نصف وجب دع حقهم به أخذ ذلك من قول المسعود رضي الله عنه بنون وراسنا بن مسعود العشرة العاشرة لك وعلى آيات مهقمة في الإسباع وآية في الإسباع وهي قوله تعالى وقضى ربك أن لا تعبدوا إلا إياه فيها آية ثماني عشر مسألة وإتين بجوان به ثمانية عشر مسألة دعا الله يقولي لا تسأل مع الله إلى آخر ولو بدأ قالوا شيء أو قلوا لو لو قلوا لو مذموما مدخولا مدخولا قد ينتموا بلاوي أن يابكم ما بتقولي تعالى لا تجعل مع الله إلى آخر نطبقت مروك لولوبا تلقى في جهنم ملوما مدحورا الله أكبر مع الصيف ẹni tó di ẹni ìdáwí ẹni yíkẹrẹ wọ́n yẹkẹrẹ rẹ̀ ọlọ́pàá mọ́ yẹkẹrẹ wà lẹ́kẹrẹ kìyàmà القرآن الكريم kẹrin ọ̀rọ̀ àṣírà bí kanu hẹ́nà bí الله سبحانه وتعالى ورب التواجي على إذا شان هذه المسائل أو قال بقوله تعالى ذلك ما أوها إليك من الحكم من ربك من الحكمة eléyìí náà ni tó lọ́wọ́ bàrẹ́ ti tilẹ̀ fún nínú àwọn ọgbọ́n ìjìnlẹ̀ gbọ́dọ̀ aláwọ̀bí náà yà ní ṣírk lọ́wọ́ pẹ̀lú kíni pẹ̀lú pé mẹ́sàn án pẹ̀lú ọlọ́ọ̀bà ìkọlù wọlá títí alma aláìlá na áàkù sẹ́kọ̀ ọdún mọ́mọ́n mọ́ fúnra lọ́wọ́ ní ọrù pẹ̀lú ọlọ́ọ̀bà kúmá di kí ní àbùkù ẹni báwí wọlé káìlú lẹ́sà ọ ìmàn wọn kẹgbẹ́ ẹni tí wọ́n wí في قولا آه، بنس القرلوبة نوم عند الله وعند أوليائه أن يبكنين طولوا بلدا وريولوا با مخذولا لا ينتصر في الدنيا ولا في الآخرة في يقرني كتبنا لولا يأتي للقيامة ما الله ولم تكتب بقوله ونفيد المعنى لا إلى آخر بلد ولم تكتب بلدا وريولوا با وحتى في جعلنا القطعة وجعلنا ملوما الذي باوي مخلورا الذي يبعي فهذه عقوبته عندما قلت في النار حين يجد جدة في الماء كل كل يلومه بجنبه يهدر ويكره وينهدها ممكن وكلامك والعياذ بالله اللهم نرجو الله ولهم من العادي عشر ما يمن لا يسد النساء التي تسمى هذه الحقوق العشرة بدأ الله بقوله لا يسد نسد النساء اسمان كنيو في النوع اللهم لا تكي وعبدوا الله ولا تشركوا به شيئا كي أمريكا الظلمة الظلمة فأحق الحقوق بدون نيو دادو النوع وإجابة أكبر من الظلمة الظلمة an la tẹ́ǹkọ́ olùhọ̀kúkú ìlúdà bí gbogbo ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọba yòókù bẹ́ẹ̀ sí yẹn bẹ́ẹ̀ sí gbogbo àtàbí mọ̀kúkú bí nínú la bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ ní adalama sa'ala nabi sallam hakim ibnu hibam adam amman kana yatuko wa yatuko wa yasillu rahimahu fi jahiliya allahu min al-ajab allahu akbar wa kuma fi akinu bin hakim wa ma hijam قالوا النبي محمد صلى الله عليه وسلم من كان يصدق هو على الجاهلية المسلمين أمام تسارع إما سنوية ويعتق ان بو أقول يرو يرو يسير رحمه إما سيكون في الجاهلية أي جاهلية على من أجل سيوم على ذلك النبي صلى الله عليه وسلم أسلمت على ما أسلمت من خير إنتي أبو في وقت الإسلام ló wàá gba orin tó ti tọ́jú yìí àwọn tó ti tìrù nínú àwọn orin ìjà islam ẹ̀ yọgbà ẹ̀ orin àmọ́lá ìjà islam rẹ̀ la àdọ́là àbíkó ìjà alámìyá sílẹ̀mù lẹ́yìn tó kún lọ́wọ́ àjò fún ẹ̀ pé dá ìjà islam rẹ̀ o ìṣègùn ìṣẹ́rọ̀ tó kó kó kúlù àlá àtúntò ìlà bìtà àti kẹ̀kọ́ kúlù láti gbogbo jẹ́ ìbátan ní orí kò lè wúlò fún yà fún ìbá ìsìnkí ni kí wọ́n fẹ́ràn ní kọ̀ tiẹ̀ ìkọ́ àkọ́kọ́ rẹ̀ pínpín wà búrò lá ọ̀la tó ṣe kò bí iṣẹ́ yà. ó ní bí wọ́n ṣe lè kù ní fún yípa ọ̀rọ̀ àwọn bíi interface tí wọ́n mú àwọn nǹkan bí wọ́n ti tì wá tí wọ́n ní àbọ̀ one oh five nílẹ̀ Christianity àti Islam àti ìṣèlú nílẹ̀ ọwọ́ fifteen bẹ́ẹ̀ la gbọ́ pàtó kúrẹ́ kúrẹ́ yẹ kó kúrẹ́ pàtó náà ni a lead gbùtùwó gbogbo yòókù yẹ kò wúlò láì sí aláàkọ́ yẹn ó di láì sí aláàkọ́ yẹn ọlọ́ọ̀bà kó bá san fọ́nmọ́ ìgbàmù airport nerf gbogbo ìdílé ìpọ́n ẹ̀ wà sẹ́lẹ̀ sàn rẹ̀ nígbà tó pẹ̀lú àṣàbáyọ̀ ń fa ọ̀rọ̀ yẹn wọ́n wájú kúnjọ́ náà wọ́n ní wọ́n fi dẹ́bi sòun gbèsè mo ní ara o pé ó ní àwọn pọ́ìntì pọ́ìntì mo ní bẹ́ẹ̀ ni wọ́n pọ́ìntì mo ní nǹkan tí kí wọ́n àwọn yẹn rí i pé àti ọ̀nà gbígbà àti ìdàbùrúkú gbígbà ọlọ́run àgbọ̀mọ́ ọlọ́run bá ní nínú àwọn olùkọ́ ìgbà wọ́n sẹ́yìn náà sọ́mọ́ fún wọn rí ní ara ọ̀ nínú ọgbà ọ̀la mi nígbà ẹgbẹ̀mọ́ta wọn yẹn jẹ́ mi nígbà yẹn gbé mùsùlùmí àti kìrìsìtẹ́nì àpapọ̀ lórí one hundred and five uh, issues tí ó ní fifteen issues nígbà tí yapa bíbí ọlọ́run ní bíbí ọlọ́ọ̀ba bíbí ọlọ́ọ̀kan ẹ̀kan ọlọ́ọ̀ba bíbí ìjẹ̀dọ̀ àwọn tí a ti fi tayọ gan-an mo ń gan ní point ó ti ékù bíbí ìdùnnà náà ó láwọn ọ̀sẹ̀ mọ́gbẹ́ ọ̀gbẹ́ mọ́sẹ̀ ọ̀gbẹ́ mọ́sẹ̀ ìdùnnà àwọn ti ẹgbẹ́ òun ní gidigidi gan-an ó láwọn ọ̀gbẹ́ ìdùnnà ẹgbọ́rò ní oníṣiṣẹ́ náà ó nílò wa ó kọ́ náà nílò wa pé àwọn ti gbígbọ́ òun ìgbìyànjú wọn ló kọ́ máa ṣẹlẹ̀ sí wọn wọ́n á ń lọ sí kò níjọ wọn lọ sí ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ fún yóò wọn ló pọ̀ wá pàdé ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ lóko ọ̀nà ń bọ̀ tó gbé ọ̀rẹ́ rẹ̀ yẹn ó yẹ ìgbàsíwájú ìgbàsíwájú amẹ́nu ó ọmọ mọ̀tí gẹ̀gẹ̀ àwọn kìtìlẹ̀ ìsáàlẹ̀ ọmọ mọ̀tí ìsáàlẹ̀ ọmọ mọ̀tí ìsáàlẹ̀ ọmọ mọ̀tí ìbí wa ìsáàlẹ̀ ọmọ mọ̀tí léyìí gani ẹ̀mẹ́sẹ̀ dé lọ́wọ́ bá ìsáàlẹ̀ ọmọ mọ̀tí ó di wa ìsáàlẹ̀ ọmọ mọ̀tí báńsì tó ń sá fún ìwà lọ́ba náà kó sàrọ̀ mọ́ sọ̀rọ̀ lọ́ba náà ìsáàlẹ̀ ọkọ̀ kó kó gbogbo àwọn ẹ̀sẹ̀ òkúta máa ń tà kò wúlò máa tẹ̀ fà kí ló lábi tà kíkẹ́ àtàlà ju wá fún ọ̀lọ́tọ̀ rẹ̀ kù. nípa ọ̀rọ̀ ogun bàbá kan ló dá ìgbò wọn bí àwọn ọmọ tó pọ̀ kalẹ̀ wọn ní ilé mẹ́ta nínú ilé mẹ́ta yẹn pé òkú ayé bẹ̀ méjì nínú àwọn ọmọ wọn gbé ọ̀kan nínú àwọn ilé yẹn dáwọ̀ ti hàn then personal housing bàbá yẹn tó kọ́ àwọn ìyáálé yẹn ní ẹlẹ́kẹta ìgbà tí bàbá yẹn wá sẹ́láì sí ti pé wọ́n sọ̀rọ̀ pé báwo ni wọ́n ṣe fún ìgbéyà ní ìlú àwọn ọmọ ẹ̀dá tó ń gbé láti wá ní àwádìí òun nílé ní ìgbà yẹn wọ́n ìgbà yẹn ìgbésí àdìgbò náà ní òun náà bàbá ṣùgbọ́n òun ní. ọkùnrin ìbò ní wọlé àbí tó ń gbé. ṣe àbúrò kan kó ẹnàjì rẹ̀ ni wípé òun ni ìwádìí pé òun ni òun ni ilé tọ́ um, àwọn ọmọ yòókù nígbàdí gan-an wọ́n parí ká pé ìfòjì jẹ́ bẹ́ẹ̀. wọ́n á ní wọn kà á fà ní ní àdúgbò tó pọ́pùlà táwọn èèyàn rẹ̀ fèsì rẹ̀ wọn àwọn ọmọ yẹn wá ti pé bàbá yìí ti lè fi gbé gbójú bàbá yìí bàbá àwọn bàbá yìí gan ló apá yìí ló sọ pé òun ti ìgbàlẹ̀ yìí kan pé bàbá yìí kàn bá gbé dànù. náà ìbéèrè mi wá ni pé pé ìbéèrè àfàwọn bàbá ti bá dé ìlú kan ètò ìfẹ́ mi lóòótọ́ ni pé ìbéèrè àfàwọn tuntun fún àwọn ọmọ yẹn láti gbà pé lóòótọ́ máa ti yọ̀ǹda ilé yẹn fún àwọn ọmọ yòókù àwọn fún àwọn ọmọ méjì yẹn lókè fọ́nà ìkejì tí ó wá tó tí ó fẹ́rẹ́ àdìkàdì láti jẹ́ pé lọ́nà pé tí ẹ̀ bá fẹ́ bọ̀ nígbà nínú dúkìá rẹ̀ fún àwọn èèyàn láti fi ètò lẹ̀ tí ó fẹ́ pé tó wá kú tán kò ní mú wàhálà lọ́wọ́ wa ẹ̀kejì náà ẹ̀kẹta ìgbà wo lè ní fún àwọn tí wọ́n jẹ ní ọmọ yìí báwí lórí kí bí wọ́n ti yanjú rẹ̀. ọlọ́run kò sàlọ̀. aláàrán kọ nípa pé ìjẹ́gbẹ̀ báyìí wọlé aláàrán kọ nǹkan báyìí try kó tẹ wà right kó pẹ́ ìjọba báyìí ti kẹ́kọ̀ọ́ rà kọ̀ wà right yẹn tí òun bọ̀ àwọn ọmọ ìlú lé gangan báyìí náà tí ó ń gbìyànjú gbọ́ ìgbà tó gba ayé rẹ̀ ó ní gbówó lé nígbà ọmọ ẹnu gba tákùn ti bọ́nyà àwọn aláìkú máa gba owó lẹ́yìn kí máa gbé owó lẹ́yìn tí wọ́n fi òun àkọ́ bú wọn nìyẹn ó di gbowó lé gbọ́ owó lẹ́yìn tó kù báyìí ní gba owó ẹ̀rẹ́ntì ìdílé tó kù bú wọn nìyẹn sọ̀rọ̀ ti wọ́lé bẹ̀rẹ̀ káìkọ́rọ̀ yẹn ti ẹ̀wọ́ káìkọ́rọ̀ yẹn ti ẹ̀wọ́ ẹlẹ́yìn kẹfẹ́ ni wọ́n fọ́ àwọn ọ̀gá yẹn kò ní àbílẹ́yìn ṣàìdẹ́yìn àbílẹ́yìn níbi ìgbẹ́bìkẹrin ìgbẹ́gbẹ́ ní ti kọ́lé lò ọmọ ìrìnàjò àlèkè ẹlẹ́kẹta ìyàsọ́ọ́lẹ̀ tó lé bá kú sí àwọn ọmọ ìlú gidi lórí kòkó sí ìgbà tí wọ́n jẹ́ káàdì òbí àwọn ìṣe kàbíkàbí kàbí kúrò àti gbẹ̀rẹ̀ ìnàlá àtàkà kúlè wàrí ní kúlù bíi àtìgbẹ́ta fàlà wọ̀síyàtà ìlú wàrí káwọn ti fún gbogbo sílẹ̀ tó ní ogun lẹ́gùn tẹ̀ fàlà wọ̀síyàtà ìlú wàrí kò sí wọ̀síyà àkọọ́lẹ̀ fún gbogbo ah, ọ̀jọ̀gbọ́n wọ́n ti di àbúrò báyẹn nínú ogún yẹn báyìí ni mo bù ní ìgbà báyìí àlè yẹn mọ̀ sí ẹgbẹ́ yìí nílẹ̀ ní oṣù tó máa ń mọ́jẹ̀mú wọ́n fẹ́ẹ́ ní kí wọ́n ti wá ń tọ́ọ̀dì tó bá kù lẹ́yìn ìtàkùn ìgbèsè láti ní ìgbà tọ́ọ̀dì ọ̀lọ́ ọ̀rẹ́ yẹn ní kẹta mo gán kí pẹ̀lú àwọn ìyá rẹ̀ bíbí epo alọ́ fi kò wá gbà káwọn ìlú ọkọ ọtọlọ sí ilé ẹgbẹ́ wọn wà bí lọọkù rẹ wọn wà ilé ẹ̀kọ́ tó wà nílẹ̀ wọn bí ọtí ẹ̀kọ́ àwọn ẹmọ ọgbà máa wo ọ̀rọ̀ ọkọ bẹ́ẹ̀ tọrọ ọ̀rọ̀ nínú ọjà àdúgbò àwọn abibí inú ara wa lọ ọjọ́ ọ̀rọ̀ kan tó kálukú jẹ lẹ́yìn náà ẹ̀tọ́ ń kálukú tó kálukú mà ìsìlámù ọ̀rọ̀ yẹn wọ láti kéde sí wàlúwàhù tí a là lẹ báyìí gan fúnra rẹ̀ kò ní láì àti fi ilé rẹ̀ níbi ìfúnni fáwọn ọmọ kan fáwọn ọmọ rẹ̀ kò ní láì jẹ ó di wa ojú mi kódà kí ọmọ yẹn gbé yẹn ó di flat mi flat àwọn ọmọ yẹn gbé yẹn tó bá pín tí wọ́n yẹn pé ní ọkàn wọn ò tó bá wọn ó ti balance ó bá wọn sọ nínú. wọ́n máa pín ìjà yẹn bí ọkọ̀ àkàn wọn wáyà kò sí flat táwọn gbé ó di wọ́n ti ṣe ìdùnnà tó balance káwọn ìyókù gbé. òwò àwọn àgbẹ̀sẹ̀ rẹ̀ ń bí àwọn kò bẹ̀yà wákúrá nípa ọlọ́wọ́ bá bíbí wọ́n fà á bíbẹ̀ bí ọ̀rọ̀ yorùbá ọ̀rọ̀ yorùbá ti fẹ́ ní islam wípé ìjọ owó lówó lórí fún bíbí láti ẹni sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ owó yẹn owó ìtìkú owó ọlọ́run lọ́sọ̀tọ̀ láti ilé ètò ọlọ́run lórí ẹ̀ lórí lọ́sọ̀tọ̀ àmọ́ òfin fi náà ọ̀gbọ̀rọ̀ náà kúnà ọmọ olówó ẹ̀ lọ́sọ̀tọ̀ àmọ́ ọ̀gbọ̀rọ̀ náà kúnà ó lè ní ìlú wẹ̀ àti bọ́lọ̀ ó ní wà bá wò tí a làálà náà. wọ́n á rí i sọ́lá. àgbáyé sí ẹsẹ̀ ní ìsìnkú pé àbí tọ́fà sọ pé ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ẹlòmíì lórí ó fún wa ní ìṣúre pé àwọn àfáànà ni wọ́n ń sọ wọ́n nù. ìjẹ́ ọmọ èèyàn náà ò ní làákàyè pé kí ọmọ èèyàn náà kó ronú pé ẹ wo bírú ti. Ah, irú ọ̀rọ̀ tí eléyìí sọ jẹ nípa pé ifá kìíní brọ́dà tó kọ́ fi hàn mí ẹ rí i pé brọ́dà yẹn kọ̀ kọ̀ kájú àwọn mọ̀ pé ọ̀rọ̀ tó sọ yìí kò bá láta ẹ̀mù àwọn ọ̀rọ̀ míì wà tí wọ́n ti bá dájá pọ̀ ọ̀rọ̀ tó sọ yìí kò bá láta ẹ̀mù wọ́n lá pé àṣírí tí wọ́n bá wọn ṣe láti rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì ṣe wọn lónìí lórí ẹni tó mọ̀ tó sọ pé tó bá jẹ̀yàn àwọn èèyàn sì ń tẹ̀ lọ́rọ̀ ẹ̀ náà a mọ̀ pé àwọn eléyìí ń pè é sí pé ẹ̀sùn ìlọ yẹ kí n ò fún wa àwọn eléyìí ń mọ̀ nígbà pé àṣírí tán rí lọ́wọ́ wọn lọ́wọ́ padà sí tẹ̀lé. ó lè pe akọ̀wé ní ẹ̀sùn lọ́fàá náà àfà ń dá wà wọ́n ní gbogbo ní àlùbọ́lò ṣé àlàyé èdè dídọ̀ rẹ̀ àlàyé bẹ́ẹ̀ ń wí ìdó rẹ̀. ó ti ṣe pé ó kéré nígbà yẹn kí n fẹ́ rí ni mo bá lọ síbẹ̀ ní mọ́ndì mo bá ní wọ́n á fi jẹ́ mi sùn bọ́rọ̀ bọ́rọ̀ bìbì lọ wọ́n á fi jẹ́ mi sùn pé àwọn afá ní èmi nìkan mo ń dáwà lálẹ́ láàrin afá Yorùbá kankan kí ni mo rí mo ní àmì ìdáwà náà lẹ̀ mo ní wọ́n lè pè àwọn afá yẹn ní ìdíkò kí wọ́n sọ kí ni mo ti bá wọn àfikà lọ́kọ̀ sọ fún mi kò kéré kó mi ò dáwà rà kódà mo tún máa ń kọ́ wọn káyà bí máa jẹ́ pé ìdúgbò kan wọlé kẹrẹ ẹnu àlàbáyì ìfẹ́ ìràbárì ó nínú ṣeré àṣà akọ́rẹ́nì sí bídà akọ́rẹ́nì sí ẹ̀yọ bídà ìṣẹ̀lẹ̀ ọ̀bà ibi tí ọ̀rẹ́nì sí wọn. ó ní wà láti gbogbo ọ̀gá ni mo ní fún ẹ̀mpù ìgbàlẹ̀ àná yusuf àti ìgbàlẹ̀ àná yusuf bára bí báyìí tí wọ́n ní wọ́n sọ àti ìgbàlẹ̀ àná ní láàárọ̀ wọn bí ọ̀rọ̀ yẹn bí ìdòmọ́ ni wọ́n bí nígbàdí ìwúdí gba ẹ̀kọ́ ní sí ìkọ̀kú nígbà tí èèyàn kú tó bí sínú sàárè àwọn màláìka náà ń bèèrè bí ìwà lọ́dọ̀ sí òwò tó bèèrè bí ìwọ rẹ̀ salamu alaikum dáhùn salamu alaikum dáhùn salamu akọjọ lẹ́kìta màláìka bá tó kì í kú bẹ́ẹ̀ ìdí ni ẹ̀kú pè ìyá rẹ̀ ló náà nà fún ìkàlẹ̀ béèrè kàlẹ̀ wo rẹ́kọ̀dẹ̀ káyọ̀ àmà bẹ́ẹ̀ òdì ni wọ́n fẹ́ ìdàtí fún ìṣúgbà pẹ̀lú ọ̀gá wáyé ọlọ́wà ní ìwọ̀n káàdì ti gbòòrò ní ẹ̀mí ìgbẹ́lá fún ọ̀bí ọ̀rẹ́ yín ná wọ́n ní ìrísí kára jùlọ sí wọ́n pé wọ́n ti fọ́n wọn ti dálé àná ni ká ní yín ná ní ẹ̀jú tọ́rọ yín wọ̀n fọ́ tó mo jẹ́ fún mi. ọ̀rẹ́ ẹ̀mí ìbínú o lọ́lọ́ wọ́n sọ wọ́n bẹ́lẹ̀ nu sàárè kò forty days ọlọ́run á kì í ṣe òkú ṣe òwú dákùn bá ń tó àwọn mọ̀lẹ́kùn nílẹ̀ gbọ́dí fún wọn lẹ́yìn bèrèbèrè ní ọwọ́ wọn láì ní ṣé wá ìsìn wọn lẹ̀ nínú ìran bí ìbàdàn ní irọ́ ni ní àìsàn ní ara o ní alẹ́ àná kọ́ni wọ́n sọ̀rọ̀ yẹn àwọn òkúrò òun ti sì nìyẹn tí wọ́n náà wà mí ẹ̀rẹ̀ kan sí láti tí láàárọ̀ àná ni ọ̀pọ̀ ẹ̀kúrà ni ọ̀pọ̀ ẹ̀wù ìgbà tí wọ́n ẹ̀kúrà ni ọ̀pọ̀ ara kò dé ní o wọ́n yẹ gàbírù tí ó lù bí ẹ̀ ó ní òun ń pẹ́ ó kọ̀ pé ó ń pé bóun ni ọlọ́run ti lè máa bẹ ẹgbẹ́ wọ́n gbà ó ní táwọn gbà táwọn gbà táwọn ò gbọ́ so bàbá náà ti káyà ń bọ́ ní ìgbà ní àbẹ̀tí sọ̀rọ̀ àwọn káṣípà ní ìdìbò ọjọ́ aláàjì gbogbo irọ́ ni láyà àkọ́kọ́ wà gbogbo àkókò sọ̀rọ̀ bá ní ìjẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ lọ lè ra kùrán yorùbá ìjẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ lọ lè ra kùrán yorùbá ó ní orí bẹ́ẹ̀ wò láti bẹ̀rẹ̀ kùrán kan lọ lọ yẹn ní ẹ̀lẹ́ láti bẹ̀rẹ̀ àti ibi àti ìrìn ní ìtura yẹn. ó máa lọ ìgbà yóò lè ó máa lọ ó ọlọ́pàá ìwọ ìmọ́lẹ̀ àti tó ń tọ́ yẹn ìmọ́lẹ̀ tó bá lọ́ra ń tọ́ yẹn ló fi fi ó di àyìnbáyé báyẹn ọdún ìjẹni wọn ní fọ́tọ́dún ni àyìnbáyé báyẹn ó di ìjọba fọ́tọ́dún nínú wọn kò kò ìjọba búrò tì ní ìjọba bàbá ìgbàlódà ìgbàlódà ẹ̀fọ́ lọ́fi tì ní. wọ́n lọ sí ọlọ́dọ̀ fún ní sáà wọ́n ní abẹ́ ìgbàlódà lọ́la bá ti ẹ̀fọ́ tì yẹn àbá rí ìgbàlódà dábàdábàdà àbá ti lọ́ba ní ìgbàlódà náà lọ́ọ́ wọ́n jẹ́ ìwà àtàrí bí ẹ̀mí wà ní iwájú ọkọ̀ òun dùkọ̀ lẹ́yìn lọ́nà tó ti wọlé láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti kìlọ̀ ti gbé ọ̀rọ̀ ọ̀run rẹ̀ àbíbáṣí gbóhùn tí ẹ̀ka ìkírun wọn náà láti mú yìí ní ti tó kíkọ́ afa ní ibi báwo ó ló fi wá àbí pé lówó kan bẹ kò ráyè kírun mọ́ ọ̀rọ̀ ọlọ́wà ní tó bá ti dàsìkò òun láì kí mo ti sọ ọ́nà láì wọlé alhamdulilayi kíkú bá bízì ní iṣẹ́ òun bára ìkírun òun kírun bára ìkírun wọ́n kàn ṣùgbọ́n ńlá wàlá àmìlá ọ̀láyà ní ẹ̀bẹ̀rẹ̀ sí ọláyà mi ṣẹ́ ní ó ní àbọ̀dá ìtọ̀lọ́pọ̀ ọmọ ìdí tí báyìí nìkan lẹ́yìn kí máa ti fún wáàdì adákùn tó bàlá àwùjọ ara wa bí ti sọ̀rọ̀ náà ẹ̀yìn ẹ̀yìn ṣe ta ilé mú jọmọ́ pé ládùúgbò adákùn tó bàbá ọ̀rọ̀ ọlọ́run yà tí ó ní mú ìdí ní ìdí àbúrò ni ilẹ̀ náà tuntun bá tẹ̀lé fún yín àbọ̀rù fún bí láti kò kù dé ó di yẹ títí nìyẹn àwọn afáàyàn ni ọ̀lẹ́ àwọn afáàyàn lọ́fà táyé nìṣẹ́ lọ́rọ̀ ẹ̀ kan pé láàwọ̀ fún máa afáàfà àgbà òmùmọ́sí àìmọ̀ mùdìlẹ̀ ìfúnpá mi kẹ́ pàtàkì duk kula da kuma umma yi ra'ayin mutum ne amma fati musulmiyan ko da yake dari ne kama fa wani experience da experience ne ko da yawa wato ni bala lalo ni ka ya bala kai ne bala bala lalo ko ni bala bala ni shehu kan ni ko ni zaman bala ne ke al-mulk al-gharib àyẹ̀lóńtòkùnrin tó àjọwà láàrin àjọwà láàrin ó gbọ́dọ̀ kìtà àwọn ní kìtà yìí ní ìfẹ́ alùpùpù tó ẹ máa fi dúbà wòye àrẹ kò tún lè bẹ́ẹ̀ kìtà mọ́ ó ti àwọn àjẹ ṣéwù ó ti yé wa bí nìyẹn bí aláàbí kan ní kìtà ìkíní mú kí wá àwọn ìmú kìtà sẹ́ni bọ́lá àdúgbò bẹ́ẹ̀ gbọ́dọ̀ kẹ́yìn orí eyín o ẹ gbọ́ ẹ yóò gbọ́ ah. ọ̀la ẹ̀mí tí ẹ̀kọ́ sí sàlájà tí mo gbọ́ bá jò ní wọ́n ti ní àdúrà kùtùrọ̀ bá rú ẹ̀rọ ìgbà kúrò ní pé ń fáwọn. wọ́n ti ní àdúgbò bẹ̀rẹ̀ pẹ̀lú máa kọ́ lọ́wọ́ àdáyé pẹ̀ ọ̀rọ̀ burúkú ni. afwan afwan ya barhama afwan afwan ya barhama Allah ya kasa yin mulkin duniya shi ba yake shi ba yake shi ba yake sani afwan afwan ya bar drama siyasar kuma siyasar kuma wa drama Allah ya kasa aiki ta ba su ọlọ́run bá ti ẹgbẹ̀ ẹni ọlọ́run ti láti máa ṣe iṣẹ́ ọlọ́run tún bá lọ́wọ́ rẹ̀ ìwọ burama ọlọ́run tún bá lọ́wọ́ rẹ̀ burama jágbọ̀ tó á dùn fẹ́ o. láti kọ́ ìrìn rẹ̀ kò yẹ kí wọ́n máa gbé bí àwọn ìjọba yìí kí Thank you. ó ọ̀rọ̀ fún sọ̀rọ̀ ní òun tó bá tó yẹ bá bí èrè tó kù sí ọ̀bá yìí ó tó àwọn ọ̀bí ẹbí ìgbọ̀kọ̀ ó tó pẹ́ káìmù ẹgbẹ́ ẹsẹ̀ àwọn ọ̀rọ̀ búburú tó tó burú ó gbà lọ́wọ́ àwọn. Àmọ́ kí ilé ìgbẹ̀yẹ kí èèmọ̀ ilé ìlú láàrin àwọn ìjàmọ́ sí ẹgbẹ́ kẹrin ìjìwà àfihàn. Ìjẹ́ ẹlòmí tó yá tí ó ń tẹ̀sẹ̀ ń wá ní sẹ́mi rẹ̀ òun. Àbí yóò máa dá òtún ní ìlú. Ìgbẹ́ tó o fi sọ ọ̀nà ìlà o. Ìgbàlẹ̀ ìgbà tí tó ń àwọn ìgbà náà láti bá jẹ́. Ìgbàlẹ̀ òkè òkè òkè. Ìgbàlẹ̀ ìgbà náà ọjọ́ bá ní kọ́ wà jẹ́ àwọn tó kù kí ọjọ́ bá àgbà lórí ọ̀nà lórí ìpínlẹ̀ jìnnà kí ọ̀nà sí fi ṣe ń zuwọ̀n níta ọ̀rọ̀ àgbélẹ̀ oníkè àwọn àpẹẹrẹ yìí ni ó wà lẹ́yìn. Ọ̀rọ̀ àti ìgbà sí àgbà. Ó ní pé nínú ìgbà gbà ṣé ìpò ẹni wá ní ọ̀gá mi pé ilé mi. Wọ́n ní báwọn pé ọ̀gá yẹn lọ sí ọ̀gá ó lórí bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ìgbà tó ń bẹ̀rẹ̀ wá rẹ̀ lórí ìpàdé àwọn àǹfààní tí a máa sọ fún ìjà náà rẹ̀ ọ̀nà tẹ̀sí ìjọba tí ìwà rẹ̀ ni wà fún àwọn tí òun náà máa sọ. ṣé ilé rẹ̀ tí mo ṣe ní ọ̀nìyàn bá ọ̀nìyàn bá náà máa bá a lọ fọ̀nàbù bí a ti ní abẹ́sọ̀rọ̀ sí adùn rẹ̀ mọ̀ wọlé àtàwọn àfọwọ́ bí wọ́n kàn bí wọ́n sùbáì sùbáì sùbáì wọ́n lè mú wa èmi táwọn ọkọ̀ tó ń parí ni ìtọ́ àrí ìgbà tí adam ẹ̀rí èmi ìṣẹ́ adam sọ pé ìjì ìṣọ̀ tó wọ́n ti sùn ìtọ́ àwọn ọ̀sẹ̀ gbọ́ ní ìkójú ní ìkójọ wọn pè ogójúkọ ìgbára ju pé pé ẹ̀sìn láti mùsùlùmí náà wọ̀lù kùfúrà wọ̀lù wọ̀kìlì yìí ní fi dùn àbẹ̀rù bá òfin nípa gbogbo àtà ẹ̀ṣẹ̀ pọ̀ àtàwọn christian tó wọnú ilẹ̀ Yorùbá ju kí ni wọ́n nínú àgbẹ̀ christian náà ẹ̀rọ mùsùlùmí tí wọ́n ti jẹ̀ náà yàtọ̀ ti wò nímà lè yò ẹ̀ka máa kàn dẹ́mù kìíní yẹn. ṣe fún àwọn ọmọ rẹ̀ ní ìdí gbogbo àwọn ọmọ rẹ̀ tó sọ́lá àdìmí kí wọ́n máa fi wọ́n sí ni. bọ́ọ̀ yìí bọ́ọ̀ yìí ló dé yìí ọmọ alájà òde mo ti wá ní ẹ̀mí òkú sílẹ̀ o. ìdí ọ̀rọ̀ bàbá mi ń bẹ̀ pé àmírù ọ̀rọ̀ kan sí wà ní oníṣẹ́dá ló fún mi mo ní nípa wọn kọ fún àwọn nílé wọn kọ fún kọpì dánwó fún mi náà wà lè fún kọpì ẹ wọn mú wa fún wọn kì í náà wọn kà fún bẹ́ẹ̀ mo lè fún mi mo lè fún wọn ní kí fóònù mẹ́ta fún ìta àrùbá mu wa lọ wọn kí bá kò fún fóònù fún àwọn kan ojú kà àrùn bá mu wa wọn ní wọláyé gbogbo àwọn afọ ìdùnnà níbi ìtú ẹ wọn ètò níbi ìtúlítì ni pé wọn náà bí ìtúmọ̀ mu lágbára jù nígbà tó fẹ́ wọn wọn mọ̀ mu ní ẹlẹ́yìn tí a fún dábàá gbé àwọn sọ òótọ́ yẹn tí wàá nù kókó àwọn àwọn náà kókó kókó kókó ló ń wẹlẹ̀ bí a òun ti lọ lòkè ọmọ ń wẹlẹ̀ kú o wọ́n wà máa sọ pẹ̀lú ẹ̀lẹ̀ ó di wa ìdí nìyẹn ọmọ náà bẹ̀rẹ̀ wa ìdí abúlù ọmọ tó tìlà yẹn tẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n lọ sínú tí wọ́n ti gbà lọ́wọ́ yẹn wípé òun ṣáà amma cikin bin suke ma dubu buruku kun shi alama shi maladin al'adabi al'ibori sheikh yusuf mudaniyu ra'isu asab al'amama fi nigeria izu ne olórí àwọn oní wàhálà ní nàìjíríà wọ́n kọ́ tí a kò balabàjì wọ́n kò balabàjì sínú rocket wọ́n ní sheikh salahuddin arẹ́kùtù àti sheikh lana àti nigeria táwọn márùn-ún táwọn faramani wọ́n tún yẹ kí wọ́n jọ balabàjì kúrò mẹ́rin wọ́n ti tẹ̀lé sílẹ̀ àwọn tí wọ́n ti tẹ̀lé ìsìnkú ọ̀rọ̀ yóò wà ń bẹ̀ o wọ́n yọ ti àgbáńdìrì yẹn wọ́n yọ kùnú ìsáwà yóò sọ pé yẹ apá àwọn sí inú ẹ̀ wọ́n ti yẹ fún lórí nìyẹn. sọ́wọ́n ọlọ́ọ̀bà ọmọdé kọ́lá ti fún ọlọ́ọ̀bà sọ́wọ́n wọlé àtàkì àmà Assalamu alaikum warahmatullahi wabarakatuh